الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين تحريم الكبر والترهيب منه فالليل يرى نبقى بوتي ti jẹ́ ìwọ̀ kéèyàn máa ṣe النبي gbéraga والترهيب منه ká sì dẹ́rù bara wa nípa ìyà àtàbùrú tí ń bẹ fún ìdíra kan. قال الله تعالى قل وبطل رد صبايك قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين قيل ادخلوا أبواب جهنم أصفا وجونا جهنم فيها ilẹ̀kùn àwọn ilẹ̀kùn náà jahannama ló sì kalẹ̀ wọn ẹ̀kọ́ nú ẹ̀ khalidina fiha bẹ́ẹ̀ bá wọ bẹ̀ tán ẹ̀ ní jáde máa wò ìfẹ́ máa gbé lọ títí nù ọ́ tàbí ìsàmásowá al-mutakabbirin a olùwà ní ibi táwọn onígbèraga ọmọ máa gbé yìí ọmọ burú burú nílé àtẹnu ìyẹn ọmọ ná ọmọ jahannama tí ó wọ jahannama òní pékinni òní gbéraga ni wọn ẹlòmíín bá gbéraga rẹ ọkọjá gbéraga sí èèyàn kọ́dà ń ṣe sọ́lọ́ gbogbo onígbéraga olùwànífà bíi sàmásùwà al-mutakabbirin ilé tó burú ìdìbò tí ọ̀dà ọ̀nà gbogbo ọ̀nà ilé onígbéraga o. عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر فقال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنة ونعله حسنة قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس عبد الله بن مسعود اللهم بارك لكم يونور فو هنا بحديث ان الله يوا نمبو في النبوة محمد صلى الله عليه وسلم وصبايفه وقبي لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر gbogbo ẹni tí gbéraga bá ń bẹ ní ọkàn rẹ kódà bí bí òjò ọmọ náà gún lọ tó kéré jù làwọn àgbàlagbà ń pè bẹ́ẹ̀ kò ní wà ní Jánnà o ẹni gbéraga kódà bí ó kéré tí òjò kìíní tí òjò ọmọ náà gún lọ. àwọn àlùfáà ní eléyìí ìtumọ̀ rẹ̀ ká gbọ́ yé o tọba ti fi àlìjánná yọ padà wọ àmọ́ kò ní kọ́kọ́ wọ àlìjánná yọ kọ jí àánú nánà o ọlọmọdé jẹ yẹn o jí ya sẹkọndì kan péré nùnà ọ òun tọ̀ wọ́n gbàgbé gbogbo ohun tí ń jẹ́ gbàgbọ́n ayé tó gbádùn gbogbo ohun tí ń jọ lójú tó gbéraga òun náà. فقال رجل وكان àwọn sàhábé tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ náà ọlọmọdé àti àlékún ìrònú rẹ̀ fún wa o gbòǹdáwọn ń béèrè tí wọ́n á ń jàǹfààní fáwa lónìí arákùnrin kan bá dìde ńjọ́ náà ó ní a ànábì arákùnrin ṣàlàyé fún wa o a ìgbéraga inna ar-rajula yuhibbu an yakuna thawbuhu hasana hasanan wa na'luhu hasana olóhùn mọ ìpè gẹ́gẹ́ bí ọmọ èèyàn a ìmọ̀ wù èèyàn kí aṣọ wọn da òkun ọ̀wọ́sọ tó dáa kọ́ra wọ bàtà tó fáìn ṣé gbéraga kọ́ọ̀n tẹ ní lẹ́yìn bá ní lọ́kàn bọ́bú kéré gbọmọ náà gún lọ kò ní wà nìyẹn náà tààrà o arákùnrin yìí ń jẹ́wọ́ pé a bóyá òun náà òun kó sínú ẹ̀ o a òun fẹ́ràn kóun wọ aṣọ kó níì kóun wọ bàtà kó níì kí ọmọ kọ dáa a ìmọ̀ wúyàn bẹ́ẹ̀ o sẹ́yìn náà sì ń yàn gbéraga ẹgbẹ́ sí ànábì sallallahu alaihi wasallam. qala sallallahu alaihi wasallam ànábì ní àà àà kọ́ wọ sọtọ́ dẹ́ ìṣe gbéraga o kọ́ wọ bàtà tó mọ́ ìṣe gbéraga àti gbẹ̀yìn tí ó rí ẹni tí ń bínú ń bínú ń tọ̀ ń pé ọlọ́run ṣe àdìgí fún un ṣe ń fi ń wọ̀ ń tọ́ da gbẹ́rẹ́ ń gbéraga ni wọ́n èyí ń wò é o fa بنعمة ربك فحدث rabbika fa hadith ẹnì kan kí ọ pa ìkẹ́ ọlọ́run tí ń tọ́lọ̀ ń ṣe fún ẹnì kan kí ọ parẹ́ mọ́rẹ́ la wọ́n ti kí wọ́n má bàa mọ̀ pé àfọwọ́n má bàa pa ń ṣe gbéraga ntọ́yọ ọ̀rà fúnra rẹ ntọ́yọ ọ̀rà fáwọn ọmọ rẹ ntọ́yẹ káwọn ìyàwó rẹ náà ọmọ ọlọ́run kẹ́ ọkọ wa o ọmọ wa gá àwọn wulẹ̀ ń gbéraga ni àà kò rí báwọn sámánà náà pa kẹba àti kàsẹ́yìn àmọ́bọ́lọ́ ti kí ọmọ kọ́ hàn lára rẹ kọ́ hàn lára hàn lára bàtà rẹ ànábi ní èsè gbéraga o kọ́ hàn lára ìdí àwọn ọmọ rẹ wọ̀ èyí táwọn ìyàwó rẹ wọ̀ gbá alhamdulillah ọlọ́run kí àwọn náà o léyìí tí ní kíni ní náà pa tí tí lò ní kàn èyí ò ti di ta pa ti di ta pa ìná pa ń bi aṣọ wíwọ̀ ìná pa ń bi oúnjẹ jíjẹ ìná pa kọ́dà ń bi ilé kíkọ́ ilé gbígbé ìnákùná olúwa ọ̀fẹ́ o olúwa ní ọgbà ẹni tí máa ń dáná apà ọmọ ìyá kí lọ́lọ́ ń pè ọmọ yéésù ọmọ tí wàá àmọ́ gbogbo lọ́la àlà ẹni máa wí ńtọ́lọ́hún àtàlẹ́bí òwí òun là nẹ́bi wíyí o ànẹ́bi sọlọ sọlọ ní a kò rí yàn kọ́ máa wọṣọ tó níìtì kọ́ máa dọ̀tí máa wọ bàtà tó mọ́ a torí ẹlòmíràn máa bu àfa mi ìgbàgbé kí làfa ń wá ń bi agbádá ńláńlá àhà bàbá bá lo agbádá ńláńlá kọ́ wọ̀ ọ́ kìí ṣe kínní kìí ṣe wọ̀ o àfa náà ó sì mọ̀rú agbádá ńláńlá tó wọ́n wọ̀ tí ò ní jọ tàwọn aláyé àwọn tí máa gbéra wọn láláyé ẹ̀hẹ́ àfáà náà gbọ́dọ̀ máa ṣe ṣe àlàyé o gbọ́dọ̀ dáradára ọlọ́káyé lónìí àfáà ń wá àbí wọn á kó góòlù sọ́wọ́ oko sọ́wọ́ àfáà àbọ̀fọ́n èyí wọ́n èso àfáà èyí wọ́n èso àfáà innama yakhsha Allaha min ibadihi al-ulama olùwàlà wọn tí ó bẹ̀rù òun jù àwọn afá ìgbà afá àti ọba tí bẹ̀rù ọlọ́run lára ẹ̀ pẹ̀lú ní aṣọ wíwọ̀ rẹ̀ lẹ́rìn rẹ̀ lọ́rọ̀ ẹnu rẹ̀ kì í sàfà ó sàfà ni. inna Allaha jamilun yuhibbul jamal anabi lólu ọba gan-an a ọba tó rẹwà lọ́lọ́run o olúwa sì nífẹ̀ẹ́ sí gbogbo ntọ́ba rẹwà kọjáde kọjá kún orí àpẹẹrẹ ìkẹ́ ọlọ́run lára rẹ̀ wọn máa ma wò pé àwọn mùsùlùmí wọn máa wọn pa ní àlà ah, kò rí báwọn inna Allaha inna Allaha jamilun yuhibbul jamal ànábi lọ ọba tó rẹwà lọ́lọ́run ó sì fẹ́ràn gbogbo ntọ́ba ti kíni ntọ́ba fain rẹwà tí ọba ti láti jù nù tí èmi náà pa nù tọ́ kí wàá ní jẹ́ gbéraga ànábi ọ̀dàkẹ́ sẹ́mi pé ó ti clear rẹ̀ misconception tí ọ̀fẹ́ ṣẹlẹ̀ ń pa ìgbéraga ìgbéyà ká sọ ọmọ ọmọ kéèyàn ọmọ ní ti ìgbéraga ìwọ̀n ìṣe ìgbéraga kí wá ní ìgbéraga kí ni definition ìgbéraga tó dènà sí ìwọ ọmọ ìyá mi anabi ọ̀dàkẹ́ o sọlọ sọlọ anabi ní orí alkebèrò ìdíjẹ́ ìgbéraga bàtọ̀rù alhaq bàtọ̀rù alhaq kéèyàn oró dodo báyìí kọ́ ọmọ gbà tí wọ́n máa sọ fún ọ pé ah báyìí ni aláàjì jẹ́ àwọn òṣèlú àwọn gbéraga ni ọ kò rí òdodo kọ kọ́ kò torí ipò rẹ kò torí ibi wọn ti bí ọ kò torí opó lówó wọn sọ fún ọ pé ah, aláàjì bẹ́ẹ̀ ti ṣe èyí ọlọ́run ọ̀fẹ́ àbẹ̀ tí ń ṣe èyí kọjá èrè wáyé ìlú tọ́fẹ́ ẹlòmíràn máa sọ pé wáyé ìlú tọ́fẹ́ máa advice ni. ọ le kọjá advice kò sí ọmọ ànábì adama tọkọjá gẹ́ni tọkọjá káwọn yẹn wà advice rẹ gbogbo àwọn ọ̀rọ̀ gbéraga báyìí kí n bá ń jáde rẹ fura sí o sọ pé kí mo bì ọ́ pé o fún mi tí wọ́n ń sọ fún báyìí rẹ̀ ó ti da báyìí kìyàmù ò ti ní bàjẹ́ àtàkọ́kọ́ nítorí òfin mà pé ní gbéraga ni ọ́ òun ni kọ kára rẹ kọ òdodo kò bìlíìfù pé nítorí ọba ṣe náà ló ṣe ẹnìkan rẹ ẹlòmíì ti bàjẹ́ débẹ̀ pé àwọn tí ń ṣe ń bẹ lẹ́gbẹ̀ẹ́ náà ńgbà táwọn náà ti mọ̀ ọjà ibi tí èkó kòtò bàbá kó kòtò àwọn náà wọ́n sọ lẹ́jà wá sí mọ̀ débi yọ̀ padà jáde náà àwọn máa sọ àti ti àwọn àtàn ń wọ ọ̀ràn náà ni ìwọ náà má wọn wọ ọ̀ràn rẹ ànábì ti sàánú rẹ ó ti fún ọ ọ ọ òdodo lọ o ọ gbọ́dọ̀ gájú òdodo lọ o wàgàmùtò náà nǹkan kejì bí àbí dá ń gbéraga mà tí wọn náà fi mara rẹ bóyá ń gbéraga ni ọ náà. ká máa wo àwọn èèyàn lẹ́lẹ̀ déra wo àwọn èèyàn lẹ́lẹ̀ báyìí ìgbà tí wọ́n já máa ń kankan ìgbà tí ó ṣe pé bí wọ́n ti bí ọ kí wọ́n bí àwọn náà ọkàn wù ọlọ́run ló ṣe ọ bó ti ṣe wọ́ ó sì wù ló ṣe àwọn náà bó ti ṣe wọ́n ṣùgbọ́n ìdí ń bá ń bojú yẹ̀yẹ́ àwọn èèyàn àbí ń fẹnu yẹ̀yẹ́ àwọn èèyàn àpò ń jọra gàlẹ́ o ìgbà tí ń bá ń kéré ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ torí pé olówó jù wọn lọ torí pé wà nípò lónìí àwọn òsì olúwa sì lè yígbà wọn padà yìí máa yí padà ìwọ náà ó ti gbọ́ nù tàn bòníwọ náà wà lánàá oyè tó nígbà tó lásìkò ní abáwá bàjẹ́ débi pé torí bọ́ wà lórí àga kan àbọ̀ wà lórí ipò kan àbọ̀ lówó kan lọ́wọ́ àbọ̀ ní nǹkan kan tí ń bá ń fi ń yẹ̀yẹ́ àwọn èèyàn ṣègbèǹjẹ ọmọ wù ní pé a tẹ tó láwọn ilẹ̀ Yorùbá Nàìjíríà wà yìí ẹlòmíín a torí kó lówó yọwọ akọ yàrá ńláńlá ìsìtì rúùmù rẹ̀ njẹ mo ti rírì ni o báwọn sáfù rẹ̀ ọba wa jíṣẹ́ fún ẹja wọn wà kúnlẹ̀ láti ẹnu ọ̀nà yàrá ńláńlá ìsìtì rúùmù ńláńlá bíi fíldì wọn mọ wàá ara kó bọ̀ ẹ̀ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àkínní yẹn ti dé àwọn ọjà yẹn àwọn ọjà ẹ̀ tó a ló jẹlẹ̀ bómi bá gbẹgbẹ gbólóhùn tẹ kínní yẹn bí iye tí wọ́n níwèé ń lé yín ní gbogbo àwọn ọ̀rọ̀ burúkú bá wọn ọ̀rọ̀ gbéra ga ni kọjá o kọjá kò gbọdọ̀ máa jáde lẹ́nu wọ mùsùlùmí. ní àbá rí ibi tí àwọn èèyàn ti gbọ́ ẹ̀sìn yìí èèyàn mọ̀ pé ìsìláàmù dáa èèyàn mọ̀ pé ìsìláàmù dáa nígbà mo wà ní yunifásitì ní Madina mo máa ní kọ́ọ̀tù àti lọ bá ọ̀gá mi tí ń supervise pírójẹ́kìtì mi ní final year mi bàbá wa pòfẹsọ Musa Al-Qarni rahimahullah salaisi nẹsẹ ààrẹ kọ́ta kọ́tù ìṣẹ́kọ̀ọ́ kíláàsì mi. ọmọ tí ń wà àwọn dírìvà mo èmi rò pa búrò wọn ni àti dírìvà yìí kọ́dà kì í ṣe lárúbáwá ọmọ Indonesia lọmọ náà ń gbà náà àmọ́ bí bàbá ṣe máa tírìtì rẹ̀ wàláì èmi ò rí kí wọ́n pè ní dírẹ́bà tàbá ti dáńtà fẹ́ jáde táwa bá ti ka pírójẹ́tì tàbí ẹ̀ka fún wọn dán wọn gbé ọyá àwọn fẹ́ jáde ń táwọn ẹgbẹ́ kí ni ọ jáde náà yálà ya àfẹ ọyá my brother let's go dírẹ́bà <laughs> wọn ò pè é ní okọ̀ mi lójú tèmi o àbí kí ni ya àfẹ my brother ọ̀yà oh, let's go ọ̀nà òsì jáde ẹ̀rí tí ó ní ti tí ó mọ̀ tí ó sì àrà ah, àrà ń tí ọ̀yọ̀ tí a tètè mọ̀ ní o òun náà ní fúláàtì kan nínú kọ́ńpáǹdì wọn àti ìyàwó rẹ̀ èmi fi ṣe bí kíni ṣe bí àbúrò wọn ni kí n tó padà mọ̀ pé àṣekíni dírẹ́fà tí wọ́n gbà wá láti Indonesia kò máa wá wá àwọn ni àwọn tó máa ń ti ń jẹ́ orí ọlọ́run o àìfi fo àìfi gbo ẹni tó lọ́run ò ṣe fún àìfi gbo wọn lójú àìfi àìfi àìfi àìfi àìfi rẹ wọn jẹ o àìfi ṣègbéraga o ẹ dákun gbẹ̀yìn olówó wa náà tẹ̀sí aláṣìkí náà wọ́n tó sì jí bàbá jí mo wúyẹ èsì olówó rìnrìn mọ̀tẹ́ mọ̀ pé kọ́dà bí yẹn bá jẹ́ pòfẹ́sọ̀ ní Saudi náà ọ̀yàtọ̀ fún pòfẹ́sọ̀ Nàìjíríà olówó làwọn náà àmọ́ kọ́dà àwọn èsè olówó ní sítándàdì zambia náà àmọ́ wọn bá tí ọlọ́run bá fún òun náà tó kọ́ àwọn kan sábẹ́ rẹ̀ lóṣìṣẹ́ rẹ̀ ni ní ọmọ ọ̀dọ̀ rẹ̀ ni àgbọn náà máa máa tírètì wọn dáadáa o inú tí ń jẹ́ gbéraga òní kéèyàn kọ́ máa wú pé òun ju àwọn kan lọ bọ́lọ́n bá jẹ́ ẹ̀sìn ọbẹ̀ ìwọ́wá rẹ̀ rà rẹ̀ ńlẹ̀ إليك tá a gbọ́ lónìí náà هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم